إن الحمد لله نحمده ونستعينه ونستكثره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهديه الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الأدب هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد أضافته الله سبحانه وتعالى أترى الصلاة أنا أبو محمد صلى الله عليه وسلم إن شاء الله أعطنا تسواجه لوني صحيح البخاري كتاب التوحيد باب قول الله تبارك وتعالى قل ادعوا الله او ادعوا الرحمن ايا ما تدعو فله الاسماء الحسنى شفتي اسماء اليوم او ناني gbólóhùn Allah subhanahu wa ta'ala kò lè jọ̀rọ̀lá ọlọ́ni ẹ̀rẹ́ Muhammad sallallahu alayhi wa sallam sọ fún wa pé ó jọ̀rọ̀lá ẹ máa fi ya Allah àwùjọ Rahman ẹ máa fi ya Rahman حيا ما تدعو فله الأسماء الحسنى èyí tó bá wù kí ẹ pè nínú orúkọ allah subhanahu wa ta'ala falawul asmaul husna ọlọ́mọba subhanahu wa ta'ala ló ní àwọn orúkọ tó fi rẹwà jùlọ ṣáptà yìí òfin ilẹ̀ wípé Allahu subhanahu wa ta'ala onye ní àwọn orúkọ onye ó ní orukọ. orúkọ orúkọ ọlọ́mọba subhanahu wa ta'ala ó dẹ̀ jẹ́ orúkọ tí ó rẹwà èyí fi gbogbo orúkọ ọlọ́run ọba subhanahu wa ta'ala nǹkan tó dáa tó rẹwà ni kò sí kankan nu orúkọ ọlọ́run ọba subhanahu wa ta'ala tí kò rẹwà sọ ilé ìdọ́fà tó fi jẹ́ wípé ọlọ́run ọba subhanahu wa ta'ala ó ní kápẹ́ wọn pẹ̀lú láwùl asmáwùl husna àwọn orúkọ tó fi rẹwà jùlọ òun ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala lòun ní àwọn orúkọ wọ̀nyí orúkọ ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ó bá subhanahu wa gẹ́gẹ́ bí nǹkan tí anábíwá muhammad sallallahu alayhi wa sallam tí ó kọ́ wa ó ní inna lillahi tis'ata wa tis'ina isman ní illa wahida ọlọ́wọ́ bá ní àwọn 99 kan man ahsaha ẹni tí ó bá ṣọ́ àwọn orúkọ 99 yìí tó múlò dákàlẹ̀ jẹ́nà yóò wà jẹ́nà a fi ń lẹ̀ pé ọlọ́mọba subhanahu wa ta'ala ó ní àwọn orúkọ tó fi rẹwà jùlọ kò sí orúkọ ọlọ́mọba kan tí ó rẹwà àwọn orúkọ ọlọ́mọba wọ́n dé ògbóngbóró níbi ẹwà alhusna wọ́n a máa lò ó fún nǹkan abo akọ rẹ̀ ní sanu dàbí ìsìn fi dáa jùlọ al àwọn tó fi rẹwà jùlọ so gbogbo orúkọ ọlọ́wọ́n ọba ló rẹwà kò sí ìdí ò rẹwà ní orúkọ ọlọ́mọba subhanahu wa ta'ala wá ní àwọn orúkọ 99 kan tó ṣe pé man ahsaha ẹni tí ó bá fi lè mú nǹkan wọn tó ṣọ́ wọn tó mú wọn lò dakhala aljanna yóò wà ṣùgbọ́n ṣe orúkọ ọlọ́mọba 99 ní gbogbo ẹ̀ eléyìí ò bẹ́ẹ̀ orúkọ ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala ó jẹ́ nǹkan tí ó pọ̀ púpọ̀ gẹ́gẹ́ bí anabuwa muhammad sallallahu alayhi wa sallam gẹ́gẹ́ bí ó ṣe sọ nínú hadithi tí ó lálàáfíà ìgbé anabuwa muhammad sallallahu alayhi wa sallam ama kí ọlọ́run ọba subhanahu wa ta'ala ipe mò ń pè ẹ́ pẹ̀lú gbogbo orúkọ tó ṣe pé wọ́n lẹ́kẹ̀ẹ́ tó di orúkọ ọ̀yọ́ ọlọ́run ọba subhanahu wa ta'ala tó ṣe pé sàmẹ́tẹ̀ bí nafsak tó fi sọ́ra rẹ̀ أو علمته أحدا من خلقك àbí tó fi kọ́kan nú àwọn ẹ̀dá rẹ̀ àwọn ìta asárta bí i tẹ̀rẹ́ ní lọ́gbẹ́gbẹ́ rídàk àbí sọ anábíwá muhammad sallallahu alayhi wa sallam a máa sọ ike èèyàn lọ́wọ́ bá إني أسألك بكل اسم هو لك mò ń bèrè lọ́wọ́ rẹ ọlọ́wọ́ bá èkó lẹ́sìn pẹ̀lú gbogbo orúkọ wọ́lák tó jẹ́ orúkọ rẹ ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala sọ́mọ̀ ìtàbí nafsak tí rẹ ọlọ́wọ́ bá subhanahu wa tó fi sọ́ra rẹ̀ أو أنزلته في كتابك àbí tó sọ̀kalẹ̀ nínú tíra rẹ̀ tó ń ṣe alukur'an aw allamtahu ahadan min khalqik àbí tó fi kọ́ kan nú àwọn ẹ̀dá rẹ̀ aw ista'tharta bihi fi ilmi al-ghaybi 'indak àbí tó ṣe pé rí ọlọ́wọ́ bá nìkan ló nímọ̀ rẹ̀ níbi ìmọ̀ àkọ́kọ́ òòtú àṣírí yìí fún kan nínú ẹ̀dá rẹ̀ أن تجعل القرآن ربيع قلبي إبتي يولم باكوشي القرآن ní rọdún òun náà ní àsìkò kan nínú àwọn àsìkò ọjọ́ ayé tí àwọn irúgbìn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tí wọ́n máa wù dáadáa tí wọ́n á tú láyè yìí ní kò jẹ́ kí Al-Qur'an kò jẹ́ nǹkan tí ó jẹ bí ìmọ̀nà àti dáadáa àti ìtutù ọkàn fún mi lé ìparí àdúrà yẹn gẹ́gẹ́ bí alimam ahmad bákan náà albazar abu ya'la àtàwọn míì bí wọ́n ṣe gba hadith náà wá tó tọ́ bá wo hadith ó ń fi ìrìnlẹ̀ sí orúkọ ọlọ́run bá subhanahu wa ta'ala yóò ju 99 lọ sotori gbé anabiwa muhammad sallallahu alaihi wa sallam ni mò ń bẹ̀rẹ̀ ọlọ́run ọba pẹ̀lú gbogbo orúkọ tí ìrọ̀ ọlọ́run ọba tó fi sọ́ra rẹ̀ àbí orúkọ tí ìrọ̀ ọlọ́run ọba tó sọ kalẹ̀ nínú tírà rẹ̀ èyí tọ́lọ́run ọba sọ kalẹ̀ nínú tírà rẹ̀ tó ṣe alukur'an àmà orúkọ rẹ̀ lápèjúwe huwa allahu alladhi la ilaha illa الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم tábà wo àwọn orúkọ tá a kàkàlẹ̀ yìí ombẹnu alukur'an orúkọ ọlọ́mọba ni amari asamiru alali alibasiru àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nà àwọn orúkọ tí ọlọ́mọba tó sọ̀rọ̀ rẹ̀ tó gbọ̀kalẹ̀ sínú kíra rẹ̀ bákan náà àwọn aláǹtẹ̀wò àdèmí baltic àbí tó fi kọ́ kan nú àwọn ẹ̀dá rẹ̀ àwọn ẹ̀dá ọlọ́mọba pọ̀. Ninu eyan ninu awon àlùjẹ̀nú ninu awon malaika mo ń tẹ̀lé ọlọ́mọba pẹ̀lú gbogbo orúkọ tó ṣe ike o fi kọ́ àwọn ẹ̀dá rẹ̀ so àwọn ẹ̀dá wọ́n mọ orúkọ ọlọ́mọba jùlọ àwọn lọ ìtàwọn ànábì ọlọ́mọba náà àwọn àmì ilé máa ń máa bákan náà àwọn ìsàtàrta bí i fi ilmi lọ́yìn ibi ẹ̀dá àbí tó ṣe pé wọ ọlọ́run bá nìkan ló mọ ẹlòmí ò mọ o fún ẹlòmí mọ nínú ẹ̀dá nínú ẹ̀dá rẹ̀ tòun túmọ̀ sí pé orúkọ ọlọ́run bá ju 99 lọ bóò la ṣe wá fẹ́ ṣe pẹ̀lú hadithi inna lillahi títà àtàwọn ti sọ̀rọ̀ ìnà isman dájúdájú ọlọ́wọ́n bá ní àwọn orúkọ 99 àásọ̀kó ní orúkọ 99 kan kò ṣe pé 99 kan ní orúkọ ọlọ́wọ́n bá bí ẹni tó sọ wípé mo ní 5000 naira tí mo wẹ́bi ṣe sọ́dá kan kò túmọ̀ sí owó tó ń bẹ lọ́wọ́ mi 5000 naira ni ṣùgbọ́n ìdí mo wẹ́bi sọ́dá kan bẹ́ẹ̀ 5000 naira ni so inna lillahi tis'ata wa tis'ina isman ọlọ́run ọba ní àwọn 99 names kan ní illa wahida man ahsaha ẹni tó bá dé wọn tó mọ̀ wọn tó mú wọn lò dakhala aljanna yíwá aljanna tó ló jẹ́ pé àwọn encourage wa láti lè máa ma ìtumọ̀ orúkọ ọlọ́run ọba kádẹ̀ máa wùwà pẹ̀lú ẹ̀ ká máa mú un lò ẹni tó mọ̀ pé ọlọ́run ọba arahman ni ọba aláàánú ọba oníkẹ́ arahu ọba aláàánú òun náà yóò máa ṣe rahma yóò máa kẹ́yìn torí pé òun náà ń wá ìkẹ́ lọ́dọ̀ ọlọ́run ọba yóò máa ṣàánú àwọn èèyàn torí pé òun náà ń wá àánú ọlọ́run ọba subhanahu wa ta'ala ẹni tó mọ̀ pé ọlọ́wọ́ bá aláàlímù ní ọmọ onímọ̀ ni yóò máa ṣọ́ra ṣe àwọn nǹkan tí ọlọ́wọ́ bá fẹ́ ni yóò máa ṣe ìtọ́lọ́wọ́ bó fẹ́ yóò jìnà sí ìtọ́lọ́wọ́ bá ṣe léwọ̀ yóò yàgò fún ìtọ́lọ́wọ́ bá ṣe lọ́rọ̀ yàn yóò ṣe ìtọ́lọ́wọ́ bá ẹ̀kọ́rẹ́jù wákàṣe yóò máa ṣe rú nǹkan bẹ́ẹ̀ torí kó mọ̀ pé ọlọ́wọ́ ọba ọba tó nímọ̀ sọ̀tọ́ bá pàṣẹ tó tó ń ṣe nǹkan yóò ṣe nǹkan rẹ̀ torí gbọ́mọ̀ pé gbóhùn bá ṣe ọlọ́ọ̀bá rò ọlọ́ọ̀bá mọ́ ẹ̀yìn tó mọ̀ pé ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala ó mọ̀ ń pa gbogbo nǹkan tó sí tó pamọ́ gbóhùn wà nínú kọ̀rọ̀ yàrá tó ń ṣe àṣemáṣe ìtọ́lọ́ọ̀bá ṣe léwọ̀ ọlọ́ọ̀bá ń rò bẹ́ẹ̀ ni ó mọ̀ pé ọlọ́ọ̀bá albasir ọba tó ń rò ní níbo jẹ́ pé àlàyé ọba tó mọ̀ nípa gbogbo nǹkan ni àlùbáṣírù tún ní òun rí gbogbo nǹkan àfẹ́mí tún ní ọba tó ń gbọ́ gbogbo nǹkan so ó ń gbọ́ gbogbo nǹkan bẹ́ẹ̀ ló ń gbogbo nǹkan ó mọ̀ gbogbo nǹkan eléyìí jẹ́ kí yẹn farabalẹ̀ kò ní jẹ́ kí yẹn máa ṣí ìwà wò kò ní jẹ́ kí yẹn máa tẹ̀sẹ̀ gbé so eléyìí lára ọ̀nà tí a fi mú orúkọ ọlọ́mọba allah tàbí mú lónìí tí ó mọ lápá ní ìgbésí ayé wa nínú sọ̀rọ̀ sí wa ìwà sí wa sọ muhammad sallallahu alayhi wa sallam a máa bẹ ọlọ́mọba pẹ̀lú àwọn orúkọ rẹ̀ sọ náà ni ọlọ́mọba ní àwọn orúkọ tó fi rẹwà jùlọ lára àwọn orúkọ wọ̀nyí 99 kan bẹ́ẹ̀ ìṣùgbọ́n yìí tó bá fi lè mọ̀ wọ́n tó ṣọ́ wọn tó wùwà pẹ̀lú wọn dákàlà jẹ́nà yóò wà jẹ́nà láàrin orúkọ 99 tá à ń sọ yìí àwọn kan gbìyànjú láti kó jọ irú ẹni tí àlùwàlì tó ṣe lọ́wọ́ ṣe ń bẹnu tó gbìyànjú láti kó àwọn orúkọ ìjọ ṣùgbọ́n ìgbìyànjú tó ṣe yìí àwọn àfáà ní ìgbìyànjú yìí ìdíráàjì ni kò ń ṣe anábíwá Muhammad sallallahu alayhi wa sallam ló mention àwọn orúkọ yìí bí ó bá kí ṣe wípé alwalid òun ni ó ṣe ìgbìyànjú yìí fúnra rẹ̀ láti lè kó àwọn orúkọ ìjọ òun ló pàtó jẹ́ pé àwọn orúkọ míì àwọn èèyàn wọn a máa gbé kọ́lé àbí kán máa fi sára mọ́tò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ eléyìí ó jẹ́ nǹkan tí kò lálàáfíà gẹ́gẹ́ bí àwọn àbá ṣoṣo ní àlàyé fún wa ètò lálàáfíà òun náà ni خوشن حديث ان لله تسعة وتسعين اسما مئة غير واحدة من أحصى دخل الجنة سؤال الوليد هو دبيد الوليد المسلم هو من بينجو لا تكاون كمان هو هو الله الذي لا إله إلا هو الرحمن الرحيم الملك القدوس السلام المؤمن المهيمن العظيم الجبار المتكبر البار المصور الغفار الوهاب الرزاق الفتاح العليم القابض الباطج الباطل الرافض المعز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العليم الكبير الحفيظ المقيت الحفيظ الجليل الكريم الرقيب المجيب الواطئ الحكيم الودود المجيد الباحث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد المحصي المبدي المريج المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول الآخر الظاهر الباطن الوالي المتعالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذو الجلال والإكرام المقسط الجامع الغني المغني المانع الضر النافع النور الآدي البديع الباقي الوارث الرشيد الصبور eléyìí òun ni àwọn orúkọ 99 tí alwalid muslim gbìyànjú àti gada eléyìí náà dẹ̀ ni àwọn èèyàn máa gbé kọ́lé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n àwọn míì bẹ tí ó wọ ọ̀tẹ́tíkì ń bẹ ọ̀gọ̀rọ̀ rẹ̀ wọ ọ̀tẹ́tíkì tó yẹ gbé tá a bá wo alukoran àárí àbábá wo authentic sunnah àárí lápẹjúwe irú àsọ̀bùr àlùfí inú al-Qur'an àbínú hadith anábùwà muhammad sallallahu alayhi wa sallam ṣùgbọ́n alhalim alhalim ó wà alhalim òun lẹni tí ó ní sùúrù tí ó lè gbà kan mára alhalimu náà tábà níyàn ní helmu tàbí ó ní sùúrù ẹni tó jẹ́ onífarabalẹ̀ ó mọ́ ń gba tamara sọ ọlọ́run bá ọba alhalimu ni èyí ń rinlẹ̀ ṣùgbọ́n àfọ̀búrò rinlẹ̀ àfọ̀búrò kò rinlẹ̀ sọdọ̀ iná àwọn afá wọn á ní kámọ́ sọmọ ní abdul sọ̀búrò abdul sọ̀búrò sọlẹ̀ pé ọmọ ní sọ̀búrò ṣùgbọ́n abdul sọ̀búrò eléyìí wọn á ní kò rinlẹ̀ bẹ́ẹ̀ náà ni ar-Rashid ìṣẹ̀lẹ̀ iná òrìlẹ̀ ar-Rashid òrìlẹ̀ sọ àníṣọmọ ní Abdul-Rashid a lè gbé ọmọ ní Rashid ṣùgbọ́n Abdul-Rashid òrìlẹ̀ torí pé kò sí àdéhìí kan tó lálàáfíà tí anabuwa Muhammad sallallahu alayhi wa sallam tó ti pé ọlọ́mọba ní ar sọlẹ́ ìgbìyànjú al muslim láti gádà kàríyọ sòyí ní kò lálàáfíà bákan náà a lára rẹ̀ òun ni alimọ̀tẹ́kì alimọ̀tẹ́kì ọba tí máa gbẹ̀sán eléyìí náà lálàáfíà kò síbi tí anábíwá muhammad sallallahu alayhi wa sallam tó ti pè ọlọ́run ní alimọ̀tẹ́kì àbí ayal quran tó pè ọlọ́run ní alimọ̀tẹ́kì so bẹ́ẹ̀ المبدي ni almurid almubdi so eléyìí náà kò sí clentex tí ó sọ yìí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn etí ò ní evidence tó ṣe pé ó fi rinlẹ̀ ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ gẹ́gẹ́ bí a sọ ó ẹ̀rí nínú Al-Qur'an al àbínú súnà nàbùwà Muhammad sallallahu alayhi wa sallam ìmí ń bẹ ní sáfà dárúkọ tó ṣe pé ìmọ̀ sábà lọ́pọ̀ ni ìwé ni albáfitú alqabilu ìmọ̀ sábà lọ́pọ̀ ni albáfitú òun lẹ́yìn tó a máa fún ni nígbà yìí arídìtì alqabilu òun lẹ́yìn tó ṣe yóò di àríkìkì fún ẹ̀ so méjèèjì ọmọ ń lọ́pọ̀ ni àwọn àfá wọ́n á ní kò da ká sọ pé ọlọ́mọba alùpàbí yìí torí pé ìròyìn ọlọ́mọba àbí orúkọ ọlọ́mọba rádà ó bọ̀rọ̀ jẹ́ nǹkan tó ṣe pé yóò di gbogbo bí ẹwà ìjọba tó jẹ́ alùpàbí nìkan ọba tí máa fún àríkìkì máa yàn tí ò ní ṣí àríṣìkì èyí tí ò ní tí kó báyìí fún èèyàn sọ eléyìí a ìtumọ̀ rẹ̀ ò ní kún dáadáa ṣùgbọ́n ta bá fi albáfítù fún ta ní albáfítù kọ́ọ̀dìṣ eléyìí wọ́n ní yóò lọ́pọ̀ dáadáa àbí ká lo nìkan àbí ká lo albáfítù nìkan sọ eléyìí yóò lọ́pọ̀ bẹ́ẹ̀ náà ni anáàtì ẹ̀dọ́rọ̀ anáfi àbáwò ọba tí máa ṣe láǹfààní ọba tí máa nini lára tòmíyèjì náà yóò lọ pọ̀ bẹ́ẹ̀ yóò lọ pọ̀ bẹ́ẹ̀ sọdábì kàbí akọ ìgbìyànjú eléyìí amáyé àwọn orúkọ míì tó ṣe yí pé kò sí ní bíbà tó dẹ̀ jẹ́ orúkọ tó ṣe yí pé ó lálàáfíà bákan náà tó ṣe pé authentic hadith tó gbé wá láti ọ̀dọ̀ anábíwá muhammad sallallahu alayhi wa sallam lápẹ̀lú al-ahad lára orúkọ ọlọ́mọba náà ni abatum al-wahid tó jẹ́ orúkọ ọlọ́mọba subhanahu wa ta'ala lára orúkọ ọlọ́mọba náà ni al-ahad sọ àdìsọmọ ní abdul ahad bá ṣe sọmọ ní abdul wahid náà la lè sọ ní Abdul Ahad so orúkọ ọlọ́wọ́ bá ní bákan náà wítìrù wítìrù Abdul wítìrù so eléyìí náà lára nǹkan tó rí lẹ́yìn ló jẹ́ pé orúkọ ọlọ́wọ́ bá ó pọ̀ ju ninety nine lọ so torí pé adágbọ́n Muhammad sallallahu alaihi ó ní mo ń béèrè lọ́dọ̀ ọlọ́wọ́ bá kó ṣe Al-Qur'an ní bí ojú ìdìbùn ọkàn mi mò ń lo ìkólé fún ìkówọ́lá gbogbo orúkọ tó jẹ́ orúkọ rẹ̀ kò fi bẹ́ẹ̀ sọ̀nẹ́yà bíi nàfà tó sọ̀rọ̀ rẹ̀ àwọn àǹdájà òfin kìtàbí àbó sọ̀kalẹ̀ sínú kíra rẹ̀ àwọn àlàmtàwọ̀ àhàdà min khalqik àbí tó fi kọ́kan nú àwọn ẹ̀dá rẹ̀ àbí sàtọ́tà bí ìsọ̀rẹ́ lè rẹ̀ ìjọ ìdá àbójì àfi kọ́kan kan nú àwọn ẹ̀dá rẹ̀ wọ́n ti ká ló mọ orúkọ yẹn pẹ̀lẹ́ ní ṣó wípé orúkọ ọlọ́wọ́ bá pọ̀ ju 99 lọ ṣùgbọ́n orúkọ ọlọ́wọ́ bá gbogbo ẹ̀ ó dó gbogbo bí ẹwà ló pé nǹkan tí ò bá ti kí ń ṣe nǹkan ẹwà àlejò ìyìn ọlọ́run ọba làwọn akáàbùmọ̀ sọ fún wa pé à ń fa orúkọ yọ fún ọlọ́run ọba látara bẹ́ẹ̀ àbí látara kan lápẹjúwe ọlọ́run ọba subhanahu wa ta'ala ó ní Allahu yastahzi'u bihi ọlọ́run ọba ń fi wọ́n ṣe yẹ̀yẹ́ ìròyìn nìyẹn. a lè wá lo orúkọ fún ọlọ́run ọba látara gbẹ́bù yẹn ká ní àlùmọ́tà àzéwò ọba tí máa fi ń ṣe ẹ̀yẹ́ nu eléyìí kò lè jẹ́ orúkọ ọlọ́run ọba a kọ́ìn orúkọ fún ọlọ́run ọba ń bẹ́ a kọ́ìn orúkọ fún ọlọ́run ọba ṣùgbọ́n ká ṣe ìsìnzá ká ṣe yẹ̀yẹ́ dàtí ẹni tó bá ti záàbù kan fi ṣe yẹ̀yẹ́ ìròyìn ọlọ́run ọba bákan náà kí ato alimakoro kí èèyàn kó dá ọgbọ́n àní orúkọ látara rẹ̀ ẹ́ ká sọ yìí pé ọlọ́mọba alimakoro ni ọba tí máa dọ́gbọ́n tí máa dọ́gbọ́n tó àbọ̀bá tí máa gbèdé àní pẹ̀lẹ́ ṣùgbọ́n ọlọ́mọba ni ọ̀yẹ́ kúrò lọ ọlọ́mọba ó ń dèdè àti àwọn tí wọ́n ń dèkè ọlọ́ọ̀bá náà ń dèkè fún wọn so eléyìí ó fi ṣe mọ̀kọ́ bá láǹkẹ́ tí wọ́n ń ṣe àwa ní iye orúkọ fún ọlọ́ọ̀bá látara bẹ́ẹ̀bù yẹn ká ní ọlọ́ọ̀bá nàákìrù so bákan náà yukhadi'una Allah wa huwa khadi'uhum wọ́n ń ṣe kí ni wọ́n ń ṣe jàǹbá fún ọlọ́ọ̀bá àbí wọ́n ń dèdè bákan náà fọwọ́ àdé ọ̀hún a ní orúkọ fọlọ́ ọba náà kàtó pé ọlọ́wọ́ bá alifáàdé ọ̀hún a ní orúkọ fún bẹ́ẹ̀. sífà yẹn ìròyìn yẹn ọlọ́wọ́ ọba ń ṣe fáwọn tí wọ́n bá ṣerú kan bẹ́ẹ̀ wà. náà alkiyana kéèyàn jàǹbá rádà alkiyana kájàǹbá a ń ọlọ́wọ́ bá so torí ẹ ọlọ́run subhanahu wa ta'ala so a ní khanullah wọ́n jàǹbá ọlọ́run wa so a ní bọ́lọ́run bá jàǹbá ọlọ́run kò ń jàǹbá kò ń ṣe ìròyìn ọlọ́run wa so a gbọ́dọ̀ fi nǹkan burúkú ròyìn ọlọ́run wa subhanahu wa ta'ala ṣùgbọ́n tó wájú pé ọlọ́run bá fi ròyìn ara rẹ̀ tó ṣe pé nǹkan yóò kì í ṣe nǹkan tí a sọ pé orúkọ tó pé ni tó ní orúkọ ẹwà àní pẹ̀lú orúkọ ọlọ́mọba àdẹ̀ní pọ́ìnì orúkọ fún ọlọ́mọba láti di bẹ́ẹ̀kù kan àyàfi tàbárí pé àwọn ẹni ìṣíwájú ṣe tàbárí pé àwọn ẹni ìṣíwájú ṣe ṣùgbọ́n ká akẹ́ kò fèrè láti pọ́ìnì orúkọ fún ọlọ́mọba eléyìí tẹ̀ta gbọ́dọ̀ ṣọ́ra fún ìròyìn ọlọ́mọba àáròyìn náà àwọn kankan bẹ tó ṣe pé àwọn àfáà ní ìwọ̀n gbà pé kò ń ṣorúkọ ọlọ́mọba bí ìròyìn bó ti ẹ̀jẹ̀ pé ó wá ní ìwà bí ìfún fáyì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n àwọn àfáà ní kí wọ́n sọ pé ìròyìn ọlọ́mọba ni àwọn àmì gbà pé orúkọ ọlọ́mọba ni so irú àwọn yìí kéèsì tuntun wọ́n ti yàtọ̀ torí pé bí wọ́n ṣe wá ṣùgbọ́n ti ká bọ́ síbi zẹ́ẹ̀kù kan káyọ kápẹ́ lórúkọ fọlọ́ọ̀ba lè agbọ̀rọ̀ ṣọ́ra fún so agbọ̀rọ̀ òyìn ọlọ́mọba pẹ̀lú èyí ó bá fi òyìn ààrẹ orúkọ tó bá lè sọ rẹ̀ lágbọ̀rọ̀ sọ à ń kọ́yìn orúkọ fún ọlọ́mọba látọ̀dọ̀ títí wa àbí ṣe pé nǹkan tá a bá táwọn ẹni ṣọ́wájú wá ṣe sèyẹn jẹ́ pọ́ìntì tí ó pàtàkì náà lára ìka tí àwọn èèyàn tí wọ́n máa ń ṣe òdi tí a mọ̀ sí al kéèyàn ṣe information nípa ọlọ́wọ́n bá wọ́n á ní báàbò ikhbar awfa min báàbí as-sifat wal asma kéèyàn mú information wà ń pa ọlọ́wọ́n bá ìyẹn ní àá ní sọ pé ìròyìn ọlọ́wọ́ bá ní ṣùgbọ́n àwa ń fọ́ọ̀mù ń parẹ́ bó tẹ̀lé pọ́lọ́wọ́ bó ológbólóhùn yẹn gangan ṣùgbọ́n a fẹ́ fi ìfọ́ọ̀mù nípa ọlọ́wọ́ bá ní ti bí wọn sọ pé ọba tó mọ gbogbo tó ń lọ nínú yàrá ẹnì kọ̀ọ̀kan wa ọlọ́wọ́ bó sọ pé òun mọ tó ń lọ nínú yàrá wa ṣùgbọ́n ṣe àìsànpọ̀lọ̀ wọn bá mọ nǹkan tí ó ń lọ nínú yàrá wa àlìsọ bẹ́ẹ̀ eléyìí ní sin àwọn àfáà ní ìbáru ni kò ṣe pé sífà nítorí pé ọlọ́wọ́n bo òdògbó lóhùn yẹn fúnra rẹ̀ ṣùgbọ́n sí kankan bí wọ́n sọpọ́ lọ́wọ́ bá wọn bá tó ṣe pé kí ó mọ tó ń lọ nínú yàrá ẹnì kọ̀ọ̀kan wa kò sí nǹkan tó burú lẹ̀ torí pé kò tako reality ṣùgbọ́n àwọn máa pè ní ikhbar that is apart from information nípa Allah subhanahu wa ta'ala so ní ti fi hàn sọ pé à ah, inú ọkọ̀ tí mo wà yìí ọlọ́run ọba orí gbogbo tó ń bẹ nú ẹ̀ ní tá a ṣe yẹn so wọn ní báàbò ikhbar awsa min báàbò sifat ọ̀rọ̀ nípa kápú information wọn kọ ọlọ́mọba ó fẹ̀ ju àwọn tọ́lọ́mọba fi ròyìn ẹ̀ lọ tó fi ròyìn ara ẹ̀ lọ dàtí wọ́n lè aláwọ̀ wa ká ṣe tabasọ pé kí ni ìbárò dàtí àfi pass information pa ọlọ́mọba subhanahu wa ta'ala ṣùgbọ́n ká ní sípò ọlọ́mọba ni pé ìròyìn ọlọ́mọba ni pé ó mọ ohun tó ń ṣẹlẹ̀ nínú yàrá wa so eléyìí kò sẹ́mídẹ́ǹsì ló sọ bẹ́ẹ̀ ṣùgbọ́n abílẹ̀ ti pé ó mọ tó ṣe gbogbo ayé ní eléyìí rìnlẹ̀ bẹ́ẹ̀ èyí ń rìnlẹ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n ká fẹ́ láti límìtì ẹ̀ tí ọ inú yàrá wa lápèjú à ń bá mu ìpàrọ̀ so èrò nísìnyí anabuwa Muhammad sallallahu alayhi wa sallam so ó ń sọ fáwọn sàábé pé inna Allah wal musta'in ọlọ́run ọba lọ́ba tí máa fix the price ọjà ṣé àmẹ́bí fi ń ṣe ìbáàrù ni àbí ó jẹ́ ìkànnú àwọn orúkọ ọlọ́run ọba fẹ́nu àwọn àpòkù lórí ẹ̀ nígbà táwa wo wọ́n ṣe pé wá ó fẹ́ jọ igbe orúkọ ọlọ́run ọba ni ọba tí fix àwọn price ọjà ṣùgbọ́n táwa ní ká wo oríṣi kan tá a sọ pé ó di orúkọ tó rẹwà ní gbogbo ọ̀nà ó túbọ̀ sí pé kí ni eléyìí lára ìgbàrún ní tánṣọ́ lọ́pàá tó gbà lórí bẹ́ẹ̀ so èyí tí a ń sọ fún wa ní ṣókí kò ní pé a kọ́yìn orúkọ ẹni a ò fún ọlọ́run ọba a lè ní fọ́ọ̀mù pọ ọlọ́run ọba tí nǹkan tá a sọ wò bá ń ṣe nǹkan tó rán nínú ẹ̀sìn so ẹlòmíì ó lè ní ọba tó ṣe pé Kini kan ló jára bí kìíní kankan tàbára yíwù ìsọkúsọ rẹ̀ torí pé ọlọ́wọ́ bó fi rẹ̀ bẹ́ẹ̀ be, alukur'an kò sọ rẹ̀ bẹ́ẹ̀ nínú alukur'an bẹ́ẹ̀ ni sọ rẹ̀ bẹ́ẹ̀ nínú sunan nabi wa muhammad sallallahu alaihi wasallam. sallam àdàlẹ́ ṣe ìbáàrù ọlọ́wọ́ bá bẹ́ẹ̀ èyí wo lè ṣe kí kò lè lọ a lè ìfọ́mù ọlọ́wọ́ bá bẹ́ẹ̀ torí pé ká lọ́dún wó yẹ ìkàjẹ́ òye kí ó lọ bẹ́ẹ̀ bákan náà àwọn nǹkan tí nǹkan táwọn èèyàn pè ní orúkọ Allah subhanahu wa ta'ala nǹkan tí a tún gbọdọ̀ àbúrò yìí láwọn nǹkan tí nǹkan tí àwọn èèyàn ń pè ní orúkọ ọlọ́run wa ẹlòmíì yóò gbọ́ àwọn pọ̀pá burúkú kan lé wa lọ́wọ́ yóò ní ká máa fà á ìpè orúkọ Allah eléyìí náà nǹkan tó rọ́ǹgì ẹni tí ó bá sọ fún wa pé orúkọ Allah ní ká máa fà á gbọ́dọ̀ mú evidence quran wa Sunnah أسمى القرآن في السنة صلى الله سبحانه وتعالى التي أصفوا ونكو ولله الأسماء الحسنى أمرك طول ولي ولم ظلمني فادعوه بها اكفيك لا أمرك وذروا الذين يلحدون الأسماء أسمائه أما تشريك وانشي الحاج تشريك وانبورك ولم ظلمني فلا تنكرين ولم ظلمني àtúnwọ́ lẹ́sẹ̀ nǹkan tí wọ́n bá ṣe níṣẹ́ so bákan náà ọlọ́run ọba subhanahu wa ta'ala ó sọ gẹ́gẹ́ bí hadith gẹ́gẹ́ bí tọ́pìkì dáńtà mùsùlùmí Bukhari ìpín kúlí ọdún ọlá sọ fún wọn pé ẹ máa tó yá Allah àwùjọ rahman ẹ máa tó yá rahman ayé máa tẹ́lẹ̀ èyí tẹ́ bá pè nínú àwọn orúkọ yìí pẹ̀lú àwọn asmáwòl ọ̀sùn náà òun ló fi ló ní àwọn orúkọ tó fi rẹwà jùlọ òun ló ní àwọn orúkọ tó fi rẹwà jùlọ tó à ń pè nǹkan ilẹ̀ ní ọlọ́run ọba à ń porúkọ àlùjẹ̀nú à ń pe orúkọ àlùjẹ̀nú ẹlòmíà náà ń pe orúkọ ọ̀rọ̀ àwọn àníyà kan àwọn náà mójútó súra kan àwọn náà mójútó súra tó Fatiha àbí súra tó Ikhlas àbí súra tó Kawthar yóò mọ orúkọ àlùjẹ̀nu ó lè wà nírọ̀ àmàníyà ni ẹni tó ń tàn wá orúkọ àlùjẹ̀nu ló ń pè bẹ́ẹ̀ ni ọlọ́wọ́ subhanahu wa ta'ala ó ní wa yawma yahshuruhum jami'an ọlọ́run ẹjọ́ tó wó kò wọ́n ọjọ́ fún mẹ́ya fún ilẹ̀ màláìkà ó máa sọ fáwọn màláìkà pé àáwùlá ìyá fún káàmìlà àbùdó ẹwọ àwọn ìṣẹ́ yìí ni wọ́n ń pè ẹ̀yìn ni wọ́n ń ṣe fún látara pọ́ńképe yìí àwọn màláìka máa sọ pé subhanaka mímọ́ rẹ̀ ọlọ́wọ́ bá àtàwọn eléyìí náà mi jó nìyí wọ́n lọ dá títí wa a ní kẹta ṣe pẹ̀lú wọn báyìí káàrí àbújú náà jì àlùjẹ̀nú náà ṣe dẹ́sùn fún o akṣàrò bíi pa àlùjẹ̀nú so àfa tó ń pe orúkọ àlùjẹ̀nú àfa náà ó pe gbági àfáà náà ti dẹni tó wá orogún pẹ̀lú ọlọ́mọba subhanahu wa ta'ala bẹ́ẹ̀ lẹni tó pé nǹkan ní ìyàtọ̀ sí Allah inú nira inú ìjẹkùn ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹni ẹ ti gbé ẹ̀tọ́ ọlọ́mọba fún ẹ̀dọ̀ ọlọ́mọba ló ti jẹ́ pé anagbọ́n Muhammad sallallahu alayhi wa sallam Allah subhanahu wa ta'ala sọ fún ìgbé fàlà àtẹ́jọ̀rò màálà ìbílà àfàrà nípa nǹkan mi papọ̀ mọ́lọ́wọ́ wa o pàtàkù na mílẹ̀ mọ́àgbámi tó bá ṣe léyìí ó máa bẹ́ tún àwọn tí àwọn ọlọ́wọ́ bó fi àjẹ ó máa bẹ́ tún àwọn tọ́lọ́wọ́ fi àjẹ. سبحان الله وصفوانا محمد صلى má bẹ́ẹ̀ náà tí ó dùgbẹ́ fún ọlọ́run ọba tolóbi jẹ́ wípé àǹtí kan ní lẹ́yìn ọlọ́run mọ́tẹ́ fi hàn kan tẹ̀ ẹ́ kó ní orúkọ rẹ̀ wà ní àkàn ni òun ló ń sọ túrátù káàfù òun ló mójú tó kinní kan orúkọ àlùjọ̀nù ló gbélé ẹ lọ́wọ́ orúkọ àlùjọ̀nù ló gbélé ẹ lọ́wọ́ òsínà wà níyà kan tó lẹ́tọ̀ọ́ ká ṣe jọ́sìn fún ká kékeré ká gúnran fún ẹni bọ́ọ̀dì tó wá ló ń pera wà níyà kan ẹbèrè pé kí ni ràwà níyà ó lè láwọn màláìkà kankan ṣọ́ kí ni kan ṣọ́ ayẹ kó wọn kéde màláìkà èyẹ kẹ́ni bọ́dú wọn kéde màláìkà kan o ọlọ́wọ́n bá ní wò láìkà lèmi náà ẹ̀dọ̀ òun يبتغون إلى ربهم وسيلة أيوب أقرب ويرجون رحمته ويخافون عذابه إن عذاب ربك كان محظورا ọlọ́ni ọláìkà lèdínà ìbẹ̀rù àwọn tí wọ́n ń képe yẹn táwọn kan képe ọláìkà lèdínà ìbẹ̀rù náà yàtọ̀ húnà ìlàrọ̀ bí mo wọ̀ sí ilà àwọn tó ń képe yẹn gan náà ń wọ́nà bí wọ́n ṣe súnmọ́ ọlọ́run ọba wọn ni wàyẹ̀ rahmata wọ́n wà ní ọlọ́run ọba

onímọ̀ bá wọn pé nǹkan kí nǹkan ẹ eléyìí àwọn afẹ́ka ọ̀pá akínní kan sí àbá afẹ́ka kútùbà yàtí kútùbà káàkì kútùbà ìdáwáká kútùbà iná bàdánà kò sí tó ń jẹ bẹ́ẹ̀ ànábì ò gbé kútùbà sórí kankan kalẹ̀ fún wa tó ṣe bá a máa ka ìdẹ́gbọ́n wọn pé kútùbà ìdẹ́ wa wọnú ẹ̀ ẹ́ẹ̀rí pé nǹkan kí nǹkan ó pọ̀ mẹ́ẹ̀ nígbà tí yẹn bá ló ka kútùbà súra kan ní tó tún sọ pé ajib yára ọkọ̀ ya ìlú ìrẹ̀rẹ̀ ọkọ̀ ya ìlú ìrẹ̀rẹ̀ ọkọ̀ ya ìlú gbàdúrà lọ jẹ́ pé mi ta ni ya ìlú yóò ní kàwà ní àkàtúwà ní chájì káwà ní ọmọ kéfèé so ìwọ orogún pẹ̀lú ọlọ́mọba ni tó lágbára jù oníkàmá tí kò nǹkan ní ìyàtọ̀ sí Allah subhanahu wa ta'ala tó ló jẹ́ pé kìtàbù tawhid òun là ń rí tìǹbù sàyè bùkálì kí ni connection eléyìí papọ̀ mọ́ ọ̀rọ̀ orúkọ tí Imam Bukhari mú wá àyà tí a kà yìí kí connection rẹ̀ òun ni pé ẹni tí ó ń pè nǹkan Allah yushriku billah owó orúkọ pẹ̀lú ọlọ́run ọba sẹ́ríkà sọ wípé ó ń ṣe tàwàhídùlá tó mọ́nà ọba lọ́kọ̀ ṣoṣo olóògbé ṣe pé kí ni ìyẹ́dì ọ̀rọ̀lá tó gbé allah wàyẹ́rjó tó ń rúkun orí lọ́dọ̀ rẹ̀ wàyẹ́ fáfù tó dẹ̀ bẹ̀rù ọlọ́mọba subhanahu méjèèjì ló ṣá ń papọ̀ a pé aláǹgbà ní a pé nǹkan ní àlùjẹ̀nú èèyàn igi omi ẹranko ìyóṣòrògà gbogbo wọn pátápátá ìkẹ̀kẹ̀ náà ni wọn kò tọ́ fún wa láti pe ẹ̀dọ́ ọlọ́wọ́n ọba kan kò tọ́ fún wa láti pe àlẹ́ muhammad sallallahu alayhi wa sallam ẹni tó bí ya muhammad rẹ muhammad orúkú ní fúnmilárí zikiri òzókùn wọ́lọ́dán sọ́ọ́lì à jẹ́ bímọ dáadáa bóyá owó ọmọ ó gba bí sàárẹ̀ ànábì lọ oníkànábì fún un lọ mọ̀fà owó ọmọ ṣírkù káàfù ẹlẹ́bọ̀ ni kò sí àtọ̀ láàrin wọn àtẹni tó ń pèsè ọ̀gbọ́ àtògùn àtọ̀bàtálá ìkẹ́kẹ́ náà ni wọ́n wájú ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ṣòro ìrẹ muhammad fún ara rẹ o gbọdọ̀ pé má aláhi ìlà àkàrà má pé nǹkan ní papọ̀ mọ́ aláwọ̀ fàtàkù na mílẹ̀ muhammadin tó bá ṣe àfihàn jẹ́ tó ń tí ó aláwọ̀ muhammad gẹ́gẹ́ fún rẹ̀ láti ṣe tí ó yọ aláwọ̀ pé káwa máa pé muhammad sallallahu alayhi wa sallam ó ní muhammad gan fún rẹ̀ o gbọdọ̀ ṣe ìmọ́tò ní àmọ́yé àwọn èèyàn tó ṣe pé eléyìí ni wọ́n ṣe ya muhammad ya rasulallah ìrẹ́ muhammad ya rasulallah ìrẹ́ òṣìṣẹ́ ọlọ́mọba mo fẹ́ nǹkan báyìí ààrẹ ṣírkù billah ìwọ orogún pẹ̀lú ọlọ́mọba ilé tọ́lọ́mọba ò lè yọnu sí rárá torí pé ní ìsàn láàyè sírù ayúṣọ́ra kàdé ọlọ́lọ́wọ́ lè ṣàfihàn tó kéyàwó orogún pẹ̀lú owó wọ̀yẹ́kùrù máa dúnà dáadé kálímà ní ẹ̀ṣà tí ó bá tó ìwọ orogún pẹ̀lú Allah òun lè ṣàforíjì ẹ̀ fún ẹni tó wá mẹ́lẹ̀ orúkọ àwọn láti ṣàforíjì fún òun garanti yẹn ṣùgbọ́n kí ìyàwó oorun pẹ̀lú wọn ọlọ́wọ́ bá ọlọ́run wọn ní ṣàforíjì fún so ló jẹ́ pé àárín yìí tá a gbọ́dọ̀ wọ̀ wò dáadáa ní kọ́nà ọba kó ṣàánú wa àwọn àfáà tó yẹ kán tó wa sọ́nà àwọn ọ̀gá ni wọ́n tó ń champion kiri yìí ẹlòmí ó gba tààrí àfáà kan lọ yóò mọ̀ lọ pé àfáà yẹn yóò mọ̀ lọ pa àfáà yẹn ẹlòmí ó gba mi tààrí ìyá rẹ̀ jẹ́kí alámọ̀rí mi dáa bàbá mi owó mi rán ní bàbá rẹ̀ ti kú ìyá rẹ̀ ti kú wọ́n ti sí kò ní kápá kankan tó lè ṣe oúnjẹ ló tún ni sọlọ́ jẹ́ pé ànábọ̀wá Muhammad ẹ̀kọ́ tó kọ́ wa òníkà bẹ sàárè wò ká ṣàdúrà fún àtọ́ mbẹ́mbẹ́ kò ṣe pé àlọ́ bẹ sàárè wò ká máa tọrọ àdúrà lọ́wọ́ àwọn àtọ́ mbẹ́mbẹ́ àwọn ti lọ ṣùgbọ́n àwọn ń tọrọ àdúrà lọ́dọ̀ ọkùnrin kan pẹ̀lú bí òun gbogbo nàìjíríà yìí lẹ́yìn yóò gba sẹ́dígà lọ ó ń lọ bí sàárè ṣé òbúrọ̀ ẹ̀mú lọ ń tọrọ nǹkan bẹ́ẹ̀ tí ó ní kí ṣé òbúrọ̀ ẹ̀mú wá ṣe nǹkan bábá ẹ̀mú àbí kó gba bomi lọ náà ní nàìjíríà yìí lè kó iná olùjẹ mọ́rkáàzì agége yóò gbà lọ yóò lọ lọ síbi sàárè bàbá adámọ̀ bàbá adámọ̀ ẹ̀ ṣàánú mi bísínẹ́sì mi ò lọ déédéé eléyìí ìwà orogún pẹ̀lú Allah subhanahu wa ta'ala ni bàbá gẹ́gẹ́ fúnra wọn níbi àdúrà wọlé epo lọ sílẹ̀ kó tọrọ àdúrà fún bàbá gẹ́gẹ́ bí tánàdùwà Muhammad sallallahu alaihi wa sallam ti máa ṣe anamisọlá abẹ́lá yóò ṣàdúrà fáwọn tán bẹ́ẹ̀ bí sàárè ani ọlá kó máa bá yín ẹ̀yin tẹ́ ẹ jẹ́ mọ́mí ní tẹ́ ẹ fẹ́ ń bíbà yìí àni rahimallahu almustaqdimina minna walmusta'akhirin ẹ̀yin tí ẹ ti lọ kọlọmbà kẹyìn àwa tá ń bọ̀ náà kọlọmbà kẹ àwa náà wa ja'ala lana wa lakum al-afiya kọlọmbà kó fún wa ní àlàáfíà kó ṣọ́ wa níbi ìyá sàárẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wa inna insha Allah bikum èyí tí ń bẹ nígbà yìí àwa náà ń padà bọ̀ wá báyìí àdúrà nàbọ̀ Muhammad sallallahu alaihi wa sallam òlélẹ́ ṣùgbọ́n àwọn tọrọ kókò ṣe báyìí fún wa eléyìí ìwà orogún pẹ̀lú ọlọ́run ọba ìgbé ẹ̀tọ́ ọlọ́run ọba fún ẹ̀dọ̀ ọlọ́run ọba ni wàhálà wọ̀ ṣírkù eléyìí ni ẹbọ at-tawhid huwa an tad'u Allah wahda lọ́kàn ṣoṣo ni kó o pe Allah bóòlá ṣe wá pe Allah ọlọ́ba ní kúlù udúró ńlá wọ́n sọ pé yá allah yá allah mo fẹ́ nǹkan báyìí àwọn inú rahman sọ pé yá rahman mo fẹ́ nǹkan báyìí ayé nà tẹ́lẹ̀ o èyí tó bá pè gbogbo àwọn orúkọ ọlọ́run ọba ṣàlàwọ́ lásìlá orí ọ̀sùnà olómi àwọn orúkọ tó fi rẹwà jùlọ lára ó dárúkọ púpọ̀ sínú al púpọ̀ bẹnu hadith anabuwa muhammad sallallahu alayhi wa sallam tó eléyìí òun rẹ̀ kí agbárò kùtì má bá wọn pè ìpèkúpè má porúkọ àlùjẹnu má porúkọ ṣéhù kan má porúkọ ṣéhù kan káná ti sọ pé kí ni wọ́n ń gbé fọ́tò ṣéhù sáyà ń gbé kọ́lé fọ́tò ṣéhù tó gbé kọ́lé kò ní ìtumọ̀ rárá ju kí ni ju ẹbọ lọ ló jẹ́ pé ẹni tó gbé fọ́tò olórin kọ́lé kéèsì ẹ lè ju kéèsì ẹni tó gbé fọ́tò ṣéhù kan lílọ torí pé ẹni tó gbé fọ́tò olórí kọ́lé òun jẹ́ ó lè rí kí ní lára àwọn fáànù òun jẹ́ kò gbàgbẹ́ ni ó ṣe oore kan bóun ní ibi fọ́tò rẹ̀ tó ń gbé kọ́lé ní ó ní ìdáàbòbò tó ń ṣe bóun ṣùgbọ́n ẹni tó gbé fọ́tò ṣé ò kọ́lé ní ó lè bí ní pé bíbẹ fọ́tò iléwu ní ìdáàbòbò ní fúnléwu àlékún arídìkì ní fúnléwu lè ṣírkìlélà سو اوان كوي جتا بولا يا بوفوني كو ابي الله سبحانه وتعالى يكي ابارا وسلي كل ما كنتي او دفن قطوا كوبا اوان شتا باشي كوبا لو وما دال ولايا وصلى الله على نبينا محمد وعلى اله وصحبه اجمعين سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك السلام عليكم ورحمه الله وبركاته